ire ni mo fẹ́ bàbá lónìí o. ògo ni fún ọlọ́run lókè ọ̀run mo kí yín pé ẹ kú òwúrọ̀ níbi tí ẹ ti ń gbọ́ mi a kú òpin ọ̀sẹ̀ yìí lórúkọ jésù kristi ẹ ó ṣe rere àlákàlà kò ní ṣe mọ́ yín lára ìran burúkú yẹn ọlọ́run yìí dànù ọfà ọ̀gànjọ́ yẹn kó gbiná kù lára rẹ gbogbo ohun tó jẹ lójú oorun tó di àìsàn sí ọ lára lórúkọ jésù iná kó gbé jáde báyìí àlàáfíà ọlọ́run kó bà lé ẹ̀yin tẹ́ ń sọjọ́ ìbí lónìí mo kí yín ẹ ọdún eléyìí ò ní jáse mọ́ fún yín lórúkọ jésù agbára ìtẹ̀síwájú kó bà lé yín ibi gíga tẹ́nìkankan ò tí ì gùn rí nínú yín àánú máa gbé yín gùn ọdún tuntun tẹ́ ẹ mú yìí lórúkọ jésù ẹ ó ṣe rere níbẹ̀ ẹ ra àánú gbà bẹ́ẹ̀ ni kó rí lórúkọ jésù olúwa wa mo fẹ́ dánu dúró díẹ̀ nípa àǹfààní tó wà nínú ọ̀run ṣíṣí ṣùgbọ́n láàárọ̀ yìí mo fẹ́ ka ìwé iṣẹ́ àwọn àpọ́stélì orí thirteen ẹsẹ̀ two fún wa iṣẹ́ àwọn àpọ́stélì orí thirteen ẹsẹ̀ two bíbélì wípé bí wọ́n ti ń jọ́sìn fún olúwa tí wọ́n sì ń gbààwẹ̀ ẹ̀mí mímọ́ wípé ẹ ya bánábà òun sọ́ọ̀lù sọ́tọ̀ fún mi fún iṣẹ́ tí mo ti pè wọ́n sí ṣe é rí láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn ni mo ti ń sọ àǹfààní mo ti sọ bí àǹfààní méje tó wà nínú kọ́ọ̀rùn kó ṣí fún yàn mo sọ wípé tọ́run bá ṣí fún ènìyàn ohun àkọ́kọ́ ni pé ọ̀run máa kéde èèyàn tọ́lọ́run bá sì kéde èèyàn adé tí máa gbọ́ mo ní òjò yóò rọ̀ tọ́run bá ṣí ìyẹn túmọ̀ sí pé tí òjò bá rọ̀ sílé ayé yàn nǹkan ó dẹ̀ ayé ìtura lèyàn máa gbé tí ọ̀run bá ṣí fún yàn mo sọ pé èèyàn ó rí ìrànlọ́wọ́ áńgẹ́lì tó pọ̀ there will be angelic assistance mo sọ fún wa pé tọ́run bá ṣí èèyàn ó máa gbọ́ ohùn ọlọ́run èèyàn ó sì máa rí ọlọ́run mo sọ pé tọ́run bá ṣí oríṣiríṣi ìbùkún ni ó wọlé wá báyàn tọ́run bá dẹ̀ sí mo sọ fún wa wípé àwọn òkè yóò yọ àwọn ogun yóò fò lọ ẹ̀yin ènìyàn níbi tá a kà láàárọ̀ yìí gbogbo ẹni tó bá fẹ́ kọrùn sílé lórí ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ń jọ́sìn fún Ọlọ́run you must be an addicted worshiper. ẹni tí ń jọ́sìn fún Ọlọ́run ìjọ́sìn fún Ọlọ́run ó ní í ṣe pẹ̀lú ká máa yin Ọlọ́run ní gbogbo ìgbà ìjọ́sìn fún Ọlọ́run ó ní í ṣe pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀ wa ìjọ́sìn fún Ọlọ́run ó ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ wa nínú Ọlọ́run ìjọ́sìn fún Ọlọ́run ara rẹ̀ ni ìwà mímọ́ àti ìwà ìgbọràn sí àṣẹ ọlọ́run wà ìjọsìn fún ọlọ́run ó ní àdúrà àti ààwẹ̀ wà ìjọsìn fún ọlọ́run ó ní pé kéèyàn fi ohun ìní rẹ̀ ká fi bọ̀wọ̀ fún ọlọ́run bí ìdá mẹ́wàá owó ọrẹ bí kéèyàn máa ṣàánú gbogbo àwọn nǹkan wọ̀nyí ìjọsìn fún ọlọ́run ni nínú ìjọsìn yìí òun ni ọ̀run ṣíṣí wà mo gbàdúrà pé ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́ láti fi ayé rẹ jọ́sìn fún ọlọ́run kí ọ̀run kó bàa lè máa ṣílẹ̀ ọ lórí níbi ẹ bá wà láàárọ̀ yìí ẹ jẹ́ ń gbàdúrà fún ọ mo gbàdúrà fún gbogbo ẹni tó ń gbọ́ mi láàárọ̀ yìí oore ọ̀fẹ́ tó fi fi ayé rẹ jọ́sìn fún ọlọ́run kí oore ọ̀fẹ́ yẹn kó bà lé ọ agbára tí ń fẹ́ ntọ́lọ́run fẹ́ agbára tí máa kọ ntọ́lọ́run kọ̀ lórúkọ jésù kí agbára yẹn kó bà ọ lónìí agbára tí máa borí ayé lórúkọ jésù agbára yẹn kó wọnú ayé rẹ lọ agbára tí máa borí èṣù lórúkọ jésù kó wọnú ayé rẹ lọ agbára tí borí ẹ̀ṣẹ̀ àti ẹran ara ní orúkọ Jésù kó wọnú ayé rẹ lọ ǹjẹ́ láti àkókò yìí lọ ọ̀run kó sílé ọ lórí ọ̀run rẹ ò ní tì mọ́ ní gbogbo ọjọ́ tó rò lórí òkè pẹ̀ ọ̀run ò ní tì mọ́ ọ ọ máa gbé lábẹ́ ọ̀run ṣíṣí ayé ó rọrùn fún ọ ayé ó tura fún ọ ó gbé ayé ìṣẹ́gun ó dẹ̀ gbé ayé tó lógo bẹ́ẹ̀ ni yóò rí ilẹ̀kùn tó ń kàn yẹ kó ṣí fún ọ òpin ọ̀sẹ̀ yìí kò ní burú fún ọ ó rí bẹ́ẹ̀ ó ṣẹ bẹ́ẹ̀